tààbùdù àti múta abádù méjèèjì kọlọ́rọ̀ fún wa. ọ̀rọ̀ míì nínú àwọn àǹfààní inú àyà yìí ó ní pé ana rusula aleyhi salatu wa salam suadawu aláwù matihin máa dáàmú fi àti gbogbo àwọn òjijì ọlọ́run pátá ni wọ́n jẹ́ ẹlẹ́rìí lórí àwọn tá wọn sí. Si lópin ìgbà tí wọ́n bẹ láàrin wọn. lè sọ pé wà kúntù alẹ́ ìsẹ̀ ìdá máa dùn tó fi è. wọ́n máa dálíkà fún sùwàdá àlámà yàrá ọ̀nà àwọn yẹ́sìmà ọ̀nà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ o wọ́n jẹ́ ẹlẹ́rìí lórí tí wọ́n bá rí ni o àbí tí wọ́n bá gbọ́ wọn ò àní bí wọ́n lérí tí ń bẹ lọ́kàn àwọn tí wọ́n rán wọn sí o pé wọ́n ànábì wọn kílèrò wọn kílèrò ahàn ah. ọlọ́lọ́mọ yẹn. wọ́n lẹ́yìn sísọ àdá àlágá ìdí ń bà yìí ní kódà wọ́n èé ṣe ẹlẹ́rìí lórí ẹni tí wọ́n jíṣẹ́ fún tí ọ̀mọ bá wọn gbé lódodo ní wọ́n jíṣẹ́ fún ṣùgbọ́n ń gbélé rẹ̀ ń gbébì kan rẹ̀ ntọ́ba náwó ń bẹ̀ oníyàmọ̀ aráyìn wájú ọlọ́run láyùkà líwúláwò láẹ̀ wàmà àṣà ná wàmà àlárọ̀ náà ilẹ̀ ìbàdàn àgùnbí ẹni kó ṣiṣẹ́ ṣiṣẹ́ ń tiẹ̀ ló jẹ́ pé ń bẹ ní ẹ̀kọ́ dá wà tiwa ni pé nǹkan báyọ̀ ọ̀dà nǹkan báyọ̀ ọ̀dà eléyìí dá eléyìí dá ẹ wá sọ fún yàn tán ó sì tún bọ́ ọbẹ̀ yẹn ń lọ lọ ń ni ah, o má ó sì bọ́ ilé ọtí ó sì ṣé bá ní má à mọ̀jẹ̀ ọtí kádàrà tiẹ̀ nìyẹn mọ̀jẹ̀ òkú bá ọ àìlọ́sí wá yàn lé ọtí àyèmọ sọ pé ka ká ọmọ mo ti ká ọmọ gbẹgbẹ ní sèse kúse nìyẹn mo ká yín mọ à wọn le lọ gí lórí o ẹnu kọ fún tiẹ kọra lọ jẹjẹ rẹ kódà ní bí àbá ṣe kí fi lọ́rùn lẹ̀ ni o ti a báwọn ó ti dá a mbẹ rí àwọn ẹ̀mí ìjẹ́ mọ̀ fojú kọ àwọn máa ti pẹ́ ń bọ̀ gbogbo ẹ̀ máa jẹ́ dábàjẹ́ dáyí àwọn èèyàn máa ẹ̀ ni ẹ gbọ́dọ̀ máa ṣe dáwà asọ́lànà yìí pé ogún tí gbogbo wa jẹ nìyẹn ẹ gbọ́dọ̀ gbẹ́nu tì á gbọ́dọ̀ dé àdúgbò tí ẹni tí ọjẹ́ mùsùlùmí òdodo bá ń gbé ká má dàmà àdúgbò tó ń gbé wọn ò lè dàmà pé èèyàn gbogbo àwọn obìnrin àdúgbò ẹ máa mí tiẹ̀ máa wá dà mọ́ nǹkan kan náà ni bí yẹn bá ṣe tó ní ṣe jíṣẹ́ ọlọ́run bí yẹn bá ṣe máa ní ṣe jẹ́ ẹ máa àwàdà lẹ́ẹ̀ máa fi ṣe àyàlábájá ẹ̀ sì wẹ̀ wù ọwọ́ àkọjú sọ́nà má máa wò ó. ọ̀nà yẹn mà lọ kọjú sí. torí obìnrin mi obìnrin mi àwòká ni o yọ̀ọ́ kàn di ọmọ tó ń sọ ni pé ẹ̀ ń pè mí wẹ̀wẹ́ dẹ̀ tẹ́jú mọ́ mi ah, ẹ̀ ń pè mí wẹ̀wẹ́ dẹ̀ tẹ́jú mọ́ mi ẹ̀ ń wò mí ẹ̀yin náà ìgbójú kó ọ̀bàdà wà rẹ̀ jẹ́nu wọ́n kọjọ́ náà bòmí ìgbéyà alágbájá torí ọlọ́run ẹ̀ ti wẹ̀wù ẹ̀ máa wẹ̀wù èèyàn lẹ́yìn èèyàn níyìn èèyàn níyìn dànù dúró ń bẹ̀ yẹn tẹ́pẹ́ nu bẹ nípa rẹ̀ ẹ bá mọ má sọ nǹkan mi lẹ́yìn yìí o pé èèyàn lẹ́yìn ọ̀tá nípa rẹ̀ bá ka kó o fi ìdàkejì lé pé bẹ́yì sì sẹ́ranko. èèyàn níyàn ti dà. ẹ bá pé èèyàn níyàn ọ̀nà ti dà bí ìyàwó ẹ bí ìyàwó ẹ gbé yàn ìyàwó ẹni tí ò súnmọ́ lọ títí mọ́mọ́ wí kejì o. ìjà sóbìlẹ̀ àsìkò. yọ̀bì dáwà rẹ rú nítorí wọ́n sọ ni pé èèyàn ẹgbẹ́ èèyàn lẹ́yìn ẹni àpọ́nlé nìyí ọlọ́run pọ́n yín léjù báyìí lọ kò ní rí ọkọ mọ́ bọ̀ńjọ́ mi ìyọ́sàrí wọlé ni. mọ́sọ̀ ń jà bẹ́ẹ̀ pé ntọ́ba lè lọ bá ni bí ọkùnrin tó lọ bá jókòó ti lẹ́gbẹ̀ẹ́ ah, ah. nígbà tí ọba sí lórí kinní rẹ̀ ni o tí o sí lórí sáà ni ni o ẹ̀ bọ̀dá mo fẹ́ rí yín ẹ̀yìn àìsàtúkú jẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrọ̀ sọ̀lẹ̀ ọba ti dán ọba adékeọlá ọba ndótì yín ọba ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ yín ò ní dàrú ìbúyọ̀ mọ̀ tàbí bí ọ̀bọ ni àmì àmì àmì àmì òun náà wọ́n fẹ́ ti nǹkan bọ́ ńlá ni pàṣẹ àbí ọ̀bọ tán bọ̀dá ẹ dákun lánàá tí mo rí tí ẹ̀dẹ̀bẹ̀ ẹ̀sìn bí ẹni yóò díẹ̀ ẹ bá ẹ ẹ má ẹ já máa dẹ̀kù ẹ bá mú go mẹ́ta ẹ sọ́ dìgbò kan ẹ ó ti ń pọ̀ jù báyìí olùkọ́jọ́ tó kọ́ bó bá bó bẹ̀ lọ́hùn ntí ó nù pé má bó bẹ̀ lọ́hùn irú eléyìí o kọ́ amutí bí ọba wà mọ́ ọkùnrin kan ama rẹ̀ ní agbọ́tí lẹ́nu ẹ̀ bàtí dé biribiri gbà lọ́ra bí àkànwá àmọ́ sì lọ gbáà pápẹ́ ọ̀dà àdóhùn òrí òun ń bọ̀ ní ìsìn kí á ti fábùlẹ̀ àdóhùn òrí ọpẹ́ tó mọ̀ pé wọn ò rà ní nbọ̀ ya ọba gbowójọ́ kan ọba fọ ọba jáde ọba dé bọ̀dàbọ̀dà ọba rà dé pé bọ́sìn bọ́sìn bọ́sìn bọ́sìn èmi tó lórí mi kíni ọba sáfún pé ah, ẹjọ́ ah. màmá sáfún pé. Ah kí ló ń sá fún pé kí ni yẹn ni mò ń sá fún sa ah! iná nìkan fún mi o olójú wa ti hùn pé ah, ọmọ tó ń bínú ó lóun sa àti wọn ọmọ mọ̀ ra fóònù lòun ọ̀hún amutí ń tòsí mọ́ òun à lọ jẹ̀gbọ́njẹ̀gbọ́n ọ̀nà òkè adó òun amutí gbá ń bẹ̀ tó máa ń bọ̀ òun ara tọ́mtọ́m ó máa la oníjọ́kẹ́ ni wọ́n á lò pé ọmọ ọmọ lòun bẹ̀rù báyìí ọmọ àwọn lòún bẹ̀rù báyìí kí ló dé òun fẹ́ kan fi kí bó ṣe filẹ̀ nìyẹn. ẹ máa ṣe dáwà ẹ máa ṣe dáwà ẹ máa ṣe dáwà láàrin ìjà ẹ ṣe dáwà nínú ilé ẹ ṣe dáwà lẹ bá lù dé ẹ ṣe dáwà ńbẹ ṣe dáwà kò rí ṣe tó le rárá kò bó ti mọ kéwù ní gbogbo wa la ní ogún yẹn gbogbo alájọ ní kò ní ìdíkẹ́ rẹ́rẹ́rẹ́ ntọ́ba àmọ́ ló ní sọ má sọ tọ́ba àmọ́ má kó ti òfin má sọ tọ́ba mọ̀. Ah, àfa sọ pé ọlọ́run sọ pé. ẹhẹn ọ̀kárí ọ̀kárí jàre àwọn afa sọ pé ọlọ́run sọ pé ó ti da báwọn. àǹfààní kan tẹ́ kọ̀kọ́ rí bẹ́ẹ̀ ni pé irú ẹni yẹn ò ní lè ṣe lójú yín mọ́ ẹ lọ́dọ̀ wò bẹ́ẹ̀ ẹ mọ̀ síjú yín ni ọlọ́run sọ́nù kan ní pé wọ́n ti ju ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmìnì wọ́n bẹ̀rù ju ẹ̀yin bẹ̀rù wọn lọ́nà torí wọn ò rí òun wọn lẹ́yìn ọlọ́run sì mọ bíi tí yóò bá yín gbé kanú sí olóore ẹlòmí mẹlẹgbẹ wọn tẹsán ló fi ló filẹ sí tíwájú lè filẹ báwọn tí bá ń ṣe bá dà pẹpẹ lẹ́yìn tó ṣe wá sí fún tán ló bẹ̀rẹ̀ bá dà ọwọ́ alógójì ọdún láyé àbí tù bẹ́ẹ̀ lọ láyé gbogbo bá dà wọn kẹsàn rẹ̀ fóun tó ṣe wọn kọ́ fún tó ṣe wá sí fún. nígbà àlìkè àmà wọn ni wọn kò sí ẹlòmíì kalẹ̀ inú ẹ̀dá yóò di wọn wẹ wọn tó ṣe ẹ̀sẹ̀ ti bàjẹ́ tán ntọ́kọ̀ ojú wọ́n wẹ́ lọ pé iṣẹ́ rẹ̀ rèé o ẹ̀sẹ̀ nílẹ̀ gèlè tì yé o iṣẹ́ gan ṣé ṣé wà lóde báyìí anabi ni wọn bá máa rú dé àwọn ṣe lóore mi wọn bá máa rú dé wọn bá máa rú dé yá ga gèlè kúlẹ̀ ara ṣe rẹ̀ náà tó ni pé a ń bò ló ń ṣe léyìí wọ́n kò ṣe gangan gbogbo àwọn tó pèsè ọlọ́run tí wọ́n ṣe ẹ̀san wọn tí wọ́n kọ fún ọ lórí wọn lè yí máa ní ma fi ń lu àbáwọn alálàáfà wa tí wọ́n ní opportunity dá wa opportunity. gbogbo ẹni nísìnyí ni gbogbo wa wá rẹ́gẹ́dẹ́ yìí fọ́rọ̀ ọlọ́run ṣé báyìí la kárí láyé ibẹ̀ nu yí àwọn sọfẹ́sà náà ń ṣe wọlé yìí nígbà tí ìṣe bàríta wọn à ní lọ àmọ́ ọ̀nà kan bẹ tí ọlọ́run máa ń gbà kó àwọn èèyàn jọ tí wọ́n máa ń sá fún sọnù wa tàbí tí wọ́n fẹ́ fi ọlá wọn hàn bíi ká bímọ bíi ká bímọ bàbá ọmọ òkú ẹgbẹ́ rẹ̀ àwọn ẹgbẹ́ yóò pè wọn pé ẹ wá fi hàn fáwọn alálùfáà àdúgbò wa pé mo wà nù jọre aago báyìí ní súná yàrá náwó àwọn aláfáà wọ́n sì wà. àbí ẹni sẹ́ni mọ́lì náà. àwọn tí ọ̀rá yẹ wá sí wọn lọ wọn wà bẹ kẹ́ẹ̀ tí wọn là ń bẹ̀ yẹn kẹ́ẹ̀ wọn là níbi márẹ́jì yẹn kẹ́ẹ̀ fi há wọn lára ẹ̀ kàrà kẹsí alákò ni. alọ́bí ìgbéyàwó kan jò ní níyàwó ń jẹ́ ìyàwó ọ̀kan náà àwọn olówó Ìbàdàn ló pé ní bàbá ọmọ ẹ bá pè wá ó sì náà. àmọ́ àmọ́ bí ó ṣe ẹ́ bó ṣe á mìsì mọ́ra wọn. ń gbàtà nínú họ́ọ̀lù tí wọ́n gbà. ìdáná sábà ṣe rántí. àmọ́ rántí ọlọ́run mi láti rí. ń gbàtà àwọn táwọn ìtẹ́ ń wọlé. Ah. àwọn òfin sẹ́bì iná wọn ti wà. ọ̀làgà. ètí ó kò lẹ́kẹ̀ ọ̀rùn ètí ó kò sọ́wọ́ ètí ó wà góòlù ọ̀rùn. ibà àfà ni wa ń sin máa fọkọ bí òṣèjì àfà tó jókòó kí ó tó jó ń ṣòwò nígbà tí ilẹ̀ sákùn má pe bàbá ọmọ ẹ wá mo ní tọ̀ ẹ̀yin àwọn ìdàbí oníǹkan nǹkan oníǹkan rú o ẹ sì mọ̀ wá ẹ tó pè wá o àwọn tí ń wọlé yìí ṣé bá a ṣe máa ṣe tiwa ṣé tá a bá ṣe é ṣé kò ní díjà o ó ní bàbá ó bí mo mọ̀ọ́mọ̀ pè yín ni ó ní mo pè sí náà nù mo fẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ lọ náà ni. Ah, máa ah, lọ máa lọ máa lọ. máa lọ o ti da torí olópè wa ó lè pé ah, bàbá yìí dákun ẹjọ o márèjì lélẹ́yìí kéèsì wá sí i sẹ́yìn bàbá sọ báwọn àbùkù kan wá sí nu máa kó àpè àmọ́ bẹ̀ kọ́ ṣe wá sí ni a ní ọba fún mi ní ìjàsà. ní àwọn afáàtì wọn náà bá dé àwọn afáàtì ẹ̀ náà èyí tó jẹ́ bí rẹ̀ aládùúgbò náà bá rọ́dé rẹ̀ gẹ́dẹ́ kò sí pé wọ́n bó jẹ́ bó jẹ́ pé ẹ̀mí ọ̀mọ̀ ìkẹyìn ìkẹyìn àti wàá mọ̀ ni wọ́n bá dé ó gbé àwo tó fi dé owó ó gbé síwájú wa ọba jókòó táwọn máa ń wò kò sílẹ̀ ń bò lẹ́nu kankan mọ́ máa ń rí di kankan lójú rẹ̀ pé ó ti ń sọ̀rọ̀ pé bàbá ẹ bẹ̀rẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ mo ní ali ẹ̀sùn ẹ̀yìn. àkọ́ ah, sùn ẹ̀yìn náà. báyìí máa mọ̀ bó o ní tí a bẹ̀rẹ̀ wọ́n ní a bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ labara ń segin yàn wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ ni à ń tún ni èmi náà mọ̀ fọwọ́ nígbà tí mo la ma àwọn ajadi tí ń bẹ ń bẹ ọ̀nà kan tó rọrùn ni but gbígbé yẹn bá gba ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dání gbóná sí yàn Ah. yàrá máa bó ni. mo mo mo jó tutù máa gbé lójijì àwọn ẹlẹ́yà ń bẹ̀ pé ẹ̀ǹtí ń gún ṣèyàwó fọmọ ọkọ ẹlẹ́yà ni àwọn ẹlẹ́yà náà wà ń bẹ̀. àwọn tí wọn wọ ọjọ́ èmi fẹ́ wọ ọ wọ góòlù lásán. nígbà náà sọ̀rọ̀ mo ní tó àwọn ya alábàríkà tẹ́wà nù dúdú yìí ní àwọn ọgọ obìnrin láyé rèé o. náà fábà ha fún wa. mo náà àti àti ni mo ní ẹyíṣẹ́ gbẹ́ gbogbo ẹni tí ọba ti rí bẹ́ẹ̀ ti rí yìí ẹnìkan sábà kò ń wọ kíní kan ìyá kan kíní kan òsì kan tí wàá rìn tí ya dédé rí mm. iná ọlọ́run ní fi ṣeré yẹn mm. ẹ̀yin lọ̀gá ẹ̀yin lọ̀gá ọ̀rọ̀ ẹ̀yin ló bín gidi gbogbo ẹ̀yin èèyàn ẹ máa wo àwọn bín gidi ẹjọ́ kò o ẹ̀yin lè yàn. Ah. wọ́n ní lọ sí àga kan tí ọkọ ìyàwó àti ìyàwó jókòó sínú ẹ̀ iná tí yẹn ń bù níbu náà yẹ̀ rí pé ọkọ jókòó báyìí ìyàwó jókòó tì í ní oyigi tí wọ́n wá so láyé ẹ mo ní máa sọ fún àwọn èèyàn mo ní lónìí lẹ́mọ̀ bí wọ́n ti ṣe ìyí nílànà Islam àwa kì í ṣe yẹ̀wúdí ẹ lè gbé ṣe yẹ̀wúdí wọnú Islam kágbà lónìí ẹ mà ìyàwó bá bẹ́ẹ̀ dé ọ bẹ́ẹ̀ dé àríkò dé pọ̀ ya ló dé ló dé jì gan wọ́n gbé kínní kan ru tó bẹ́ẹ̀ tó kínní báyìí wọ́n á wọ aṣọ kan tí wọ́n wọ̀ yẹn wọ́n bọ̀ wọ́n bọ̀ bọ̀ ka da lójijì ni pé dó síbẹ̀ yẹn tó dó yẹn dómẹ̀ ọ̀yà máa da ni obìnrin ọ̀yà ọ̀yà ọ̀yà máa da ni obìnrin. àbá ọkọ mú dìlé ni dìlé ló mú. àní obìnrin ìyá ajá àwọn nìbí ẹ máa lọ àní obìnrin bẹ́ẹ̀ yẹn. ìdẹ́lẹ̀tọ̀ ara yín ó sì lọ jókòó sáré obìnrin mi ń wò tẹ̀wúrẹ́ mbẹ́ ọkọ nìkan mo jókòó. àbí o sì wàlẹ̀ kẹ ọrùn. bó ṣe rí nù. wàlẹ̀ kẹ sọrùn ni. tiwantiwa lọ́wọ́. àwọn àwọn ajé ni wọn lọ́rùn máa bá àmọ́ bí wọ́n ti. ara gajì mà ní ogun wọn. ọkọ bá ń tẹjú pẹpẹ oníbẹ̀. tí n bá lọ tí n bá bọ̀ n bá padà sọ́dọ̀ rẹ̀ bá padà sọ́dọ̀ rẹ̀ máa ẹgbẹ́ pé dáwàdà lẹ́kọ̀ọ́ àwọn lẹ́kọ̀ọ́ ẹ ẹ rí àwọn dókítọ̀ náà fún yàrá ògùn tó koro jẹ wọn fi tó dùn yìí lẹ́yìn inú ni ọ̀dọ̀ tu ẹ bí dáwàdà náà ṣe rí nìyẹn ẹ ní ti nsaka la gbàtí ti bí pèsè gbé bí òkú la wa. àbí. mo ní ẹ wọkọ ya wo ìyá mẹnu débi ilẹ̀kẹ̀. àbí. ẹ wọkọ ya wo. ẹ wo. àfìlà rẹ gan. bóyá ah, ah. bóyá mo ní dìde sókè kí wọ́n rí ẹ. ndé ẹ sọ pé Allahu Akbaru. Allahu Akbar. ọ̀yá jókòó padà ẹ sọ pé Allahu Akbaru. ń bọ̀ wá. Ah. wọ́n fi hàn yé. wọ́n fi hàn yé. a b'a pẹ́ mọ̀kọ́mọ̀kọ́ a b'a se faga nígbà táwọn aláàfáà gbọ́dọ̀ yìí tí ó gbọ́dọ̀ lórí wọn èmi ọmọ yẹ tí bàbá oníyàwó fi sí inú àwo èmi ọmọ tó débẹ̀ mi ò sí wò àìsábà ti máa ń sí owó àwọn afáàtì afáàtì náà káwa ń ké wọn fi yẹ kọ́ wa ẹ̀ ń bá fẹ́ sódodo ní tó máa wojú owó. àfa adi ẹgbà wo lẹ. ọlọ́run ìlà sí rí. n bá gbé n bá kílẹ̀ ààrẹ. ẹ má lọ bá afa di ah, ah. pé àwòtẹ́ gbélé yẹn ah. gbogbo afa tí wọ́n wà ń bè náà fún àfa àdíjì sì ṣe pé ó gọ̀ tí òun ò jiyàn ṣùgbọ́n ẹ lọ bá wọn àfa. ẹ lọ gba ìjàzá. wọ́n ti marú tó lè dé wọ́n marú tó lè dé ó lè dé ah. tòótọ́ ẹ jẹ́ abọ́lọ̀ ń dójà mọ́. nígbà tí wọ́n fẹ́ náwó máa pe bàbá ìyàwó pé wá nígbà tẹ́ pé àfa tó wá ṣe igi òjé wọ́n náwó ṣé kí wọ́n náwó ah, ó ní wọ́n náwó ńgbà máa pe wọn fún rẹ gbàsíbíkà èmi kí tó ma mo ti sòdodo fún ọ kí tó ma bẹ nu pé ẹ wá náwó láyé ẹ ti wá dó obìnrin àgbọ̀dọ̀ wá bí nìsí o ọkùnrin nìkan tó ní ma wá tọkùnrin bá wá tán ẹ wá gbé igbá kan lọ ọ̀kan lọ ọ̀kan yẹn. ọ̀kan náà náwó sí o. adangrèdì wọn pọ̀. bàbá yàwó bàbá ọkọ ọgbà tọfẹ tọfẹ náwó ọwọ agbé bẹ́ẹ̀lì owó jáde àti pamọ́ la. bẹ́ẹ̀ni wa tu sínú wa tu sínú kìnní. wọn á nàjà bí àmì ìṣẹ́jú márùn-ún ọ̀dọ́ ọ̀yá yóò bẹ ẹ̀ ah, ọ̀yá ṣé ẹ̀hẹ́n ngbà òun náà lókèrè fún wa pé ẹ náwó fún wa fún ọmọ ọmọ mi sì máa ọkùnrin bí yìí o èyí máa ti wọlúwọlú ìyá bí yìí o àbádé galantia àbádé gbọ́nà lébọ̀ tiwa. pátá tó tún rú ẹ parí. ní ìkàbá lọ bá jẹ́nàtì pé owó gbogbo àfààní á dé ah, ah. ó ní ẹ lọ bá wọn fa ń bó sì dé ó ní àwọn bàbá ọlọ́jà yóò gùn owó tí wọ́n dé náà wò yẹn gbogbo àfáà ni ó ní. mo kọ́ ti wò pé. ó sì ń sèse ọmọlúwàbí bọ́ tẹ́lẹ̀ o. lọ́ba lọ́ba àfáàdì mi ò mọ tí wọ́n dé ibẹ̀ mo kàtà wò pé à kò yẹ kéèyàn ọgọ́ mo ní wà bàbá yàwó wà. wà. wọ́n lówó tẹ́ dé gbogbo àfáà lè dé fún. n dáhùn sọ bẹ́ẹ̀. mo sì yarí nù. ó ṣe mo pè yín ni. bó ah! ṣe bí bàbá ṣe sọnù bàbá mo pè bàbá sojọ ọmọ mi sẹ́mi pè yín ni sẹ́mi èyí lẹ̀ tẹ́tẹ́lẹ̀ sẹ́mi pè yín ni. àmúni alájẹ ẹjọ ẹjọ ẹjọ. o tó tó tó tó ẹjọ. ẹ tẹ á ní kí n yọ amusu fún wa. a bá ní. yọ amusu fún wa. gbowó jáde. bá a fún five thousand. n bá yọ amusu fún wa. ẹ ẹ lẹ kárí ẹ má bínú ọ̀dà. ọkà mara. ẹ mú mi sí báwọn. ìjọ tí ìyàwó ti kú oṣù mẹ́ta ni bàbá ìyàwó ti ń pè tójúmọ́ ní ń pè pè pè pè pè ẹ má gbàgbé ẹ má gbàgbé jẹ́jẹ́ ni mo jókòó ibi ilé rẹ̀ sílé wa ìlú kejì síra wọn ni jẹ́jẹ́ ni mo jókòó òun máa ń torí pé ká wá bí ìyàwó ọmọ òun. ó tún wá dàbí bí àbẹ́jì. ọ̀dọ́ à so òfin lè léyìí ọlọ́run nìkan ni ẹja ní abáti lọ́lọ́run kò sí wàhálà èèyàn báwọn. àwọn àfáà wọ́n ní bí òjíṣẹ́ bá jíṣẹ́ tán kò ní máa tọ́ pípé kò ní máa wáyà káàkiri pé ẹtú ṣe ṣe yìí ẹnu pé òjíṣẹ́ ń tiẹ̀ o èèyàn bá wọn. wọ́n ní túmọ̀ ìtumọ̀ ń tọ́sọ pé fàlà máa tàwa fàìtánì fàlà máa tàwa fàìtà ẹ̀yìn tètè ẹ̀ ní ẹ̀dá kò wọ́n máa kọjú síbi yẹn. tọ́sọ yẹn àwọn afáà ní ìtumọ̀ tàwa fà ìtumọ̀ tàwa fà ó lè túmọ̀ sí. Si, Kabudu, ó lè túmọ̀ sí pé kéèyàn gba nǹkan sọ́dọ̀ tí ò túmọ̀ sí pé èèyàn kú. ìgbà mi sì ń bẹ̀rẹ̀ pé bìmánà kọ́búrù kọ́búrù jàre bìmánà kọ́búrù tẹ́ pé túmọ̀ ní pé ká gba nǹkan sọ́dọ̀ kì í sì pé ó ní èkó nínú. ṣùgbọ́n ìgbà mi ń ẹni afẹ́ bà sọ́dọ̀ a lè gbé lóyè tí ò ní sùn tí ò sì ní kú ọlọ́run sì lè ròyìn oorun mọ́ ńgbà mí tẹ́ pé orí oorun lọ́wà tí wọ́n fi gbé lọ. àwọn afáwa sọ mẹ́yìn yìí pé inú èdè lárúbáwá tí wọ́n pẹ́ tàwa fàrọ́jùlù àkàwù ìtumọ̀ ẹni pé kọ̀bádà wọ́ gba ẹ̀tọ́ ẹ̀ ní tàwa fàwọn nínú èdè lúgà tí a bá sì wo nínú èdè lúgà lárúbáwá bá sì bá nìyẹn ní òfin lẹ́tọ̀ọ́ sẹ́niyàn kọ́ máa kó wọn ó tu alukurari láì kẹ́kọ̀ọ́ jìnnà ibi ọlọ́mọdíà tẹ̀sí jábọ́ nìyẹn wọ́n ní sátá ti kú kí wọ́n lè bá àrí irọ́ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ gbé kalẹ̀ wípé Gulamu Amadu àwọn ìní ìsà tí wọ́n sọ pé ń bọ̀ tẹ bá rọmọ ndíà ẹ pẹ̀ rálù túnà tẹ mọ̀ sí fínífíní mọ̀ sí fínífíní irọ́ ni àwọn àfa àkáǹtì wọn lágbàáyé pé mùsùlùkù náà ni wọn ẹlẹ́bọ ni wọn ẹ bá ta kwaya kan náà kúránì gbogbo ẹ ló ta kò. wọ́n dábàá lò nítumọ̀ yìí pé tàwa fà yẹn ìtumọ̀ ẹ̀ pé ọlọ́run gba yí ànábì Ìsá ó mú sọ́dọ̀ fàlà ìsìkàlà fi a ìtìlákan àti pé àyà ò ní kò ní ìsìkàlù kankan mọ́ kò ní kùsí tó rú wa lójú bẹ́ẹ̀ má báwọn. àmọ́ gbólóhùn kejì fún ìtumọ̀ tàwáfà àmọ́ ajá mọ́ọ̀tù àkíkí ikú gangan náà onítùmọ̀ ikú gangan nù wà túfìyà fúlàánù dábàjá bọ́ọ̀lù ọlọ́run túfìyà fúlàánù wọ́n ti mú lọ àwọn tí wọ́n á gba ìtumọ̀ yẹn gbọ́ jẹ́ni ní ìtumọ̀ àyà yìí àwọn yẹn wà áwùláyì ankaru nùzúlà ìza fi ákìrì sàmán àní àti tako wípé ìsa ò ní padà mọ́ pé ìsa ti ìsa ti ó ti kú ó ti kú ìsì ń padà bọ̀ ànábì ìsa ń padà bọ̀ ọ̀kan nù àmì dídé àlìkíyàmà ní dídé rẹ̀ àwọn yẹn ní ìnáwó mọ́ta kàmá mọ́tàlì àǹbìyà wọ́n ní báwọn ànábì ọlọ́run yòókù náà ṣe kú òun náà ti kú bẹ́ẹ̀ wàhálà káwọlù bátìl wọ́n ní gbólóhùn eléyìí ọ̀dá o gbólóhùn eléyìí ọ̀dá o èyàn bá wọn. gbólóhùn ẹlẹ́kẹta ó ní pé anali murada bíi wàfáàtì anam tá a bá tú wàfáàtù sí ní pé ọba àlekè ọlá ó ju oorun sí ànábì wa Isa ìjọba ẹgbẹ́ lọ́dọ̀ súnmọ̀rọ̀ fáà wíìlà sàmà ọba gbìlọ sàmà wọn lé léyìn náà tàbá tù bẹ́ẹ̀ náà ó lọ. àsìkò tó bá pẹ́ yìnyín làwọn tú àsìkò yìí ń tọ́ka yìí pé àlà anna Muhammadan sallallahu alayhi wa sallam akiwa jaasa ní Isa àsìkò ànábì tiwa ó rẹ̀ mí gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ara gbé nǹkan sí ju Isa lọ nìyẹn torí pé ńgbà tí anabi isa fẹ́ lọ sánmà òǹyẹ ló lọ wọn ò kún lóorun ṣùgbọ́n ńgbà tí wọn fẹ́ gbé isa lọ sánmà ẹkùn lóorun torí ọ̀nà yẹn jìn bẹ́ẹ̀ ṣe ń wo sánmà bíi kẹfọ́ kan yẹ kò sí níbẹ̀ o omi lẹ̀ ń wò lókè yẹn ẹ bá gun plane rí tá a bá gun plane tá a bá tó inú plane yẹn tún bọ́ sókè tẹ̀ ń wò yìí ẹ máa gun sálẹ̀ padà ẹ máa wò sánmà padà bá ṣe ń wo sánmà lókè yìí ẹ tún máa wò nílẹ̀ báyìí ẹ máa gbogbo play yóò gẹ̀ ti tán sọ yìí ẹ tẹ̀sọ́ awusa máa lókè gangan nígbà tí play dẹ̀ ti rin bíi ẹgbẹ̀rún bíi márùn-ún máìlì sílẹ̀ bíi five thousand eight something mile àbí kìlómítà ló wà sílẹ̀ o ẹ tún máa wá wo sánmà tẹ́hún tẹ́hún bá ṣe wò ní ìsìn náà tó yẹ pé ibi tó wà yẹn kọ́mọ abẹ ni tọ́ba lọ pẹ́ kọjá bẹ̀ sókè tọ́lọ súnmọ́rùn jù yóò jóná dànù ni ó ní ẹlẹ́pù tó wọ́rọ̀ wà ẹ máa wo sánmà lọ́n lọ́n lọ́n lọ́n sánmà tá ń wò lókè yìí sílẹ̀ tí màálù ń kọjá rẹ̀ tá ń wò yìí la pè ní five thousand something yẹn ibi sánmà gángan wá wà mélòó la mọ mélòó yìí abakan ọmọ ẹgbàá báyìí ti ń kọrin jọ ohun ẹlẹ́sẹ̀ yìí rà báyìí ẹni tó bá jẹ́ ẹni bá yí dàgbàdàgbà ó ti mọ ní wí. ẹgbà ni onídàmọ̀ kéne onídàmọ̀ kéjì kì í ṣe ẹgbẹ̀rún ọdún ọgbọ́n lọ bí eyín. tẹ́ bá ń fọdún ka irin ìsọmọ ọlọ́lọ́mọ yìí téèyàn lò. ìrìnyẹ́ jìnnà àfi ká kun yín sá lóorun kọ́mọ̀ rẹ̀ ní wàhálà ìrìn àjò. àmọ́ngbà nábì tí wọ́n lọ Allahu Akbar kẹ́bẹ̀ ni ó lọ ni ogun ogun ó sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ti gbọ́rọ̀ ànábì kalẹ̀ ńgbà tí ò tí ì dé wọ́n bẹ lọ́hùn pé kọjá àwọn ẹ̀mí àwọn ogun dìgbà náà àmọ́ lọ́rọ̀ ni ọlọ́ọ̀ni rárá. ẹ máa bọ̀ ìǹda ìǹda fún yín ìǹda yìí náà fún àwa ló fi ta lọ́rẹ̀ àwa yìí sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. èyí ni pé tabaníkà wo ìtumọ̀ tá a fún wàfáàsì mi mẹ́ta ni aláwọ̀kọ́ lè jẹ́ wàfáàtù lè mọ́ọ̀tì ó lè jẹ́ pé ikú ni ṣùgbọ́n dọ̀rí fìlélẹ́ yìí ẹ agbọ́dọ̀ lè ṣe torí pé gbogbo ntí máa fi di ọ̀rọ̀ múlẹ̀ bíi àdìsí bíi Eh, èdè Lárúbáwá kò support ẹ̀ kò kú ọ̀. ẹlẹ́yàkejì ni pé a lè tú wà fáàsì sí náwọ́mù tàbá tu síbẹ̀ yẹn fáìn wọ́n kàn lóorun kó tó gbé lọ yẹn dá báwọn. ẹlẹ́kẹta a lè tu sí kọ́búdù pé ọlọ́run gbà sọ́dọ̀ òmùkú ńlẹ̀ so báyìí pé kọ́búdù wa ní onínú fine. tàkọ́kọ́ ni ìta gbọ́dọ̀ tu sí méjèèjì ẹ̀yìn àwọn ẹ̀ bá tu síbẹ̀ ìkan bẹ̀ bá là yìí kò sí tó burú mbẹ èèyàn bá dúró bẹ́ẹ̀. nínú àyà yìí a rí ìfẹsẹ̀rinlẹ̀ yìí pé ananla àṣẹ yìí dún alákùlùṣe alákùlùṣe yìí a rí ẹ̀rí pé gbogbo nǹkan lọ́run rí kò sí ní òrì wọ̀lá gbogbo ń tọ́ dání rí ìbáwà nínú kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ̀. èyí tí ń bẹ ń kọ̀rọ̀ òun náà tó ń bẹ ń gbogbo ẹ̀ lórí. iná wa iní ìsìn ọlọ́run máa ti ń bẹ lọ́kàn wa ó ti ń bẹ wa ó tún wá máa ti ń bẹ ní ti ń bẹ ní ti ń bẹ ní inú wa pé àwọn wa bí aràn ọlọ́run mọ̀ pé aràn bẹ wa ó tún ìyá tó lóyún ọba àlekè ọlá mọ oyún tó ní ó sì tún máa ti ń bẹ nínú tó ń bẹ nínú ti ń bẹ nínú ọmọ náà tí ẹ máa lọ ṣe ultrasound ultrasound yóò gbé bí ọmọ tí ń bẹ nínú yóò gbé jáde òyìnbó ò tí ì rí ultrasound tí ó tó ń bẹ nínú ọmọ náà wọn ò sì lè rí yẹn sí láéláé. ọba àlekẹ́ ọlá ó lémi ni mo ní kíì tá a fi ń sí ilẹ̀kùn tí kọ̀kọ́ wà ń bẹ̀ tó jẹ́ márùn-ún. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ọba àlejòọlá ọkà nǹkan márùn ó wá pè ní kí ìta fi ti ilẹ̀kùn tí kọ̀kọ́ wà ń bẹ̀ mọ̀fá tí o lè gé ibi hamsa tún ni pé nǹkan márùn Ni aga ni kí tá fi ti yàrá tá a kó kọ̀kọ̀ sí nǹkan márùn-ún lọ́wọ́ alẹ́ nìkan kan ò mà ọlẹ́ nìkan kan ò mà ọ̀kan bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n kà yìí bí èèyàn bá wà máa bí kí ìwà rárá ṣé ó lè máa bí ó lè máa ń tá a fi kí ìtìmọ́lé. jaba abẹ́ ìgbọ́n tá a sọ yìí ni wọ́n ti gamalé kí rẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ lé bí ọbẹ̀ wà ẹ̀gá ni ta tì mọ́ bẹ́ẹ̀ òun mọ̀ kí lábẹ́rẹ̀ yà lọ́rọ̀ ìjàmọ́ àbí kí tó fi mọ́ bẹ̀ dà gbogbo ẹ̀ máa ń pè ìmọ̀ kọ̀kọ́ mọ́ rẹ̀ irọ́ ní pa àyà ń yá yìí pé gbogbo ntí ọlọ́run dá pátá lónìí mọ̀ sí i tí a bá wá mọ̀ yẹn dájú nítorí wá kù fẹ́ dà ní pé àǹfààní yìí yóò wà tó máa ń fà ní kan jáde ọ̀rọ̀ yìí yóò sọ nǹkan kan di dandan yóò sọ di dandan fẹ́ ń bá mọ̀ yìí pé gbogbo nǹkan lọ́lọ́run rí kàmá yóò mọ̀ wá mọ̀ yìí pé kàmá lùmúra kabatilahi pé àmójútó ọlọ́run tó pé pérépéré ń ṣe fún gbogbo ń tọ́ da tabaraka wa ta'ala kò wá yẹ kọ́lọ́hún wà ń tì níbi ntọ́ba ní ká máa ṣe kò yẹ kí èyí kọ́lọ́hún bẹ́yìn ọba sí ń bẹ̀ ọlọ́mọ pé ò sí ń bẹ̀ kò sí yẹ kọ́lọ́hún báyàn níbi ntọ́ba ní amọ̀ sí ní ìsìn alhamdulilah ọ̀rọ̀ ló la wá sọ la wá gbọ́ yìí ọ̀kan nù tó ní àwa ti dá kí èèyàn má rí wá sí ètí tí a ń ṣe ní aago méjì sí aago mẹ́rin kò rí yẹn lọ aago mẹ́rin sí mẹ́fà méje ni a ń ṣe dà kò rí yẹn tó ń lọ nílùú Ìbàdàn yìí ọlọ́run kẹ́ Ìbàdàn púpọ̀ iye iyejọ àsìkò tí ń bẹ nínú ọjọ́ twenty five hours twenty four hours ni wáàsí máa ń ṣẹlẹ̀ ń bá dànù àwẹ̀ àwọn àfáà wa àwọn àfáà tiwa wọ́n máa bẹ̀rẹ̀ wá àti tiwọn ní bí aago mẹ́wàá láàárọ̀ mọ́kànlá di àyílà àwọn àfáà wa míì wọ́n bẹ̀ ní tìdí kan nù àwọn àfáà wa míì bàbá wọn ní máa dù wọ́n bẹ̀rẹ̀ jẹ́ láago méjì sáago mẹ́rin bíi tiwa yìí náà ọwọ́ tiwọn ní àgbà látàgò mẹ́rin sí mẹ́fà sí méje tẹ̀wùsí tó lọ rẹpẹtẹ bọ́bá tó wá dalẹ̀ ẹ lọ amúnigun níbi ibi àgbẹ̀ ń fi ọ̀pá sí wáàsí wáàsí ọlọ́pàá ọ̀pá tí wọ́n tọ́lọ̀ ń pé wọ́n fi pé gbogbo ayé sẹ́sìn nìyẹn gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń wá sọ di rọrùn fún wa yìí ibi yẹn ti kọ́kọ́ dùn gbóngbónù bí ẹranko burúkú ni ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹnìkan ti rọ́bà lù kà kàbíkàbíkàbíkàbí e, ìbọn kan kì í pa erin ìbọn kan kì í pa ẹkùn àwọn ọdẹ tí máa pa àwọn ẹranko ńláńlá yẹn ìkíní náà wọn kọ́kọ́ rẹ wọn rẹ ọta tí wọn bá fẹ́ ta mọ wọn ó ti rẹ wọn ó ti rẹ tí wọn ti sọ di pọ́ìsì káà tí wọn bá rọlù báyìí kò lè wo náà mọ̀ pé ó ti bá wọn náà kó onugbó ni ó kó onugbó fún un yóò máa dàgbòrú lọ ibi ọ̀tá wa bọ́ sí lára rẹ̀ yóò mọ̀ wá jẹ yóò mọ̀ wá jẹ yóò mọ̀ wá rà yóò mọ̀ wá rà yóò mọ̀ wá rà tí ìrà kan bí ẹ̀mí ẹ̀ kó tó wá lọ wó náà wọ́n fi pé erin wó. bí ìgbà tí wọ́n ti bá ní ta àwọn ẹranko ńláńlá ban èyí tí wọ́n ta lórí èyí tí wọ́n ta lẹ́yìn tó ti wá wó kalẹ̀ làwa wá lé layọ kónkó àwọn náà bá dọkùnrin yàrá ibi owó sí ni ìgbà ìgbà àbádìyókù pa bóyá yẹ nìyẹn njọ ti ń bẹ ní orí ìdò a ta la <laughs> wa njọ ti ẹ̀ha ò tí tí ẹ̀ha ò tí di tí ẹ lù pọ́npọ́ láàrin àwọn sórí anybody wa ní ìsìn bá ti wé ní ìsìn lẹ́yìn pé ọba ń tijú nìkan ni kò sí kọ̀sẹ́ni tí ó mọ̀ ọ́ sí pé níjó ní ìwọ̀n tó wé báwọn inú kẹ́ni tó wé ó kú inú kọjá wèrè inú kọ́rùn rẹ̀ òyìn. sẹ́fẹ́yà lórí ẹnìkan gbà náà oyè tiẹ̀ nu wọn ibi ó gboyè dé nù wọ́n ti sàṣàṣà sí i náà ti dà tí kù. láwọn ní bẹ́ẹ̀ ní sẹ́fẹ́yà gbọ́ngbàdàn yìí wọ́n lé gbọ́ngàn bẹ́ẹ̀ ń jọ̀hún àwọn bàbá wa gbà wọn ó ti àwọn ó ti mọ rántí rẹ̀ nísìnyí àwọn ìyàwó tí ìsìn gbà náà agbọ́ntàn nínú wọn ni. wọ́n léegun kan bẹ́ẹ̀ ń jọ òun eégún tá a wí yìí ó lé eégún ni Ṣàngó ni a pè Ṣàngó Ṣàngó ni mo rántí Ṣàngó ó lè ó lè Ṣàngó tí bá ń ṣe ọdún rẹ̀ lọ́dọọdún yẹ́n máa wá lọ ìletò sí ìletò ìletò sí ìletò wọ́n ti máa wá kó nǹkan lẹ́dẹ̀ garawo epo ẹran ààyè aṣọ ó ti rú lẹ́dẹ̀ bàbà bàbí bàtà débẹ̀ ó ti kó àwọn tí ọmọ rúgìní yẹn lọ ilé rẹ̀ ó ti kó wọn lọ. májèlé bẹ́ẹ̀ wọ́n bá máa gbélé gbé kalẹ̀ wọ́n sẹ́kì ẹ̀ só pé àbí ò pé má ló pé ọ̀kẹ́ máa rú lọlé ó tún kó ń bẹ̀ yẹn bá pìlẹ̀ tó pàtẹ́ yọkùdá ń bẹ̀ yẹn bá ti pàṣẹ ńjọ́ kejì àbí ọ̀kẹta tó bọ́ sí ibòmíì wọ́n sì tọ́jú ẹlẹ́dìí wọ́n làbá kan wá bẹ lólódó olóró kan náà bá dà yìí oko níjọ́ náà o àfa kan wá bẹ nbẹ àfa tí wàá gẹ́gùn dé pé bórí ẹ̀ bá fẹ́ burú lọ́dún yìí adéyìn ńgbà sàgódé lakan lakan lakan lakan lakan lakan mo gbàgbé orin ẹni máa kọ bàbá kọ fún mi tí wọ́n ti gbàgbé ọkọrin lọkọ bí ọkọ àbábàbò de pé ó máa kó mi ẹ má sì sọ báwọn fún Ṣàngó láti ẹnu rẹ̀ ní ó ti jáde lọ bóńtọ̀ àrà sọ pàǹsì ni bóńtọ̀ àwọn gbogbo èèyàn ti pé àfà àfà àti láwà ní orí àfà àsọ̀ràn ni ọkà yìí láwà ní báyìí ni ọba yìí ó ṣe ibi tí ń yí lọ lọ́rùn Ṣàngó ń yí lọ. ọkàn yín pin ni àfi wọlé. àtòǹbàtà àtọ́lọ́mọlé àtẹ̀tíwòrán eré. gbogbo ohun tí wọ́n ti kó lẹ̀ pátá òun rí kàkà kú lọ. wọ́n níbẹ̀ ọdún ni ó fi mọ̀ pé ẹ má tún jẹ́ ọ̀gá Ṣàngó kọ́mọ́kiri abúlé kì í mọ́ láàánú níjọ́ náà láàrin tí wọ́n yé ṣe aláǹgbé àǹtúbá yìí wọ́n ti gbé pa abẹ ni tí wọ́n bá tó dédé wọ́n gbé kọ́ ni wọ́n bá bá èèyàn dá kó gbé lérí wò orí ọ̀fọ̀ pa ni. ẹ bàbá múlíkù lóde àbùsọ̀rọ̀ màdélé àríwá àfíjà bí àdá sádìdógó àkàndé àkàndé bàbá sàlámì ó dé lónìí máa wé máa fi àgbà fi aṣọ ìyàwó rẹ̀ gbé láwà ni nani ẹ máa kú wọn ni kò sí kú kankan ẹ máa wé ẹnu pé ẹ máa dá sí ẹ máa háyàwó ẹ máa kiri yóò dẹ̀ ni kiri yóò bàbá bàbá alámúnigun sọ́ọ̀sì jimbendi kẹgbàǹgbà yẹn sọ́ọ̀sì bàbá wọn nu tí wọn lọ tí wọn fi kú wọ́n yí ọmọ àbàdàn ọmọ eh, ọmọ àyìn èkìtì ni wọ́n wọ́n sì kiri ọlọ́run lù wọ́n sí gbogbo nàìjíríà tẹ́ bá pé ẹrẹ́ hà bàbá amúnigun lọ́lọ́fẹ́ hàn sí nàìjíríà pé ẹ̀rí jàábù báyìí o àti sọ sínú àgbáyé nígbà táwọn ará lọ rí gbọ́ wọ́n fẹ́ ṣe rántí wọ́n sú ìlọ náà wọ́n ti fún wọn létí padà àwọn àwọn ẹ̀sẹ̀ bá dá sí mọ́ àwọn àgbàfà náà sọ pé ẹ wá ń bí níta àfà yẹn sọ bó ṣe rí nìyẹn ẹnu làwọn bàbá fi ń háyàwó wọn olùjáàbù yàrá Ìbàdàn láti rí pé wọ́n ń wọ kíní kan bí ìjáàbù kọ̀dátàkù amúnigún ni o ọ̀pá wa ni lálẹ́ ọ̀pá ni àtàwọn àṣì àti bàbá tí wọ́n jọ máa ń tayọ ara wọn báyìí bí bàbá bá ti ń bọ̀ ajá náà ti náà bọ̀ wọ́n jọ tàṣẹ wọ́n jọ tàṣẹ ara wọn fún bàbá ti kélo sàlẹ̀ àná òkè lókè wọ́n máa kígbe tó láàrin òru wọ́n máa kakura nítò ọlọ́dẹ lò fún Ìbàdàn ó lò fún Nàìjíríà òru nu ẹ wo bí wàá ṣe ṣe bó ṣe bó ṣe bọ́lá wọn ṣe fi kẹ́ Ìbàdàn ẹnìkan náà ò tún dáàkọ̀ ọ̀dùn tó gbé níbàwọ̀n. aláwọ̀ yìí ńlá ń sẹ́ pé ó tún Ọlọ́run tó lò sábà ó tún lò Ìbàdàn náà ìbẹ̀rẹ̀ ayá lọ́yàkù torí bẹ́ẹ̀ ni ọ̀bájọ́ ọmọ bá ń délé pé sí wàásí alẹ́ pé nìkan tó ti wá sí nìkan jọ ọyọ́ ìjọba bá délé náà ni ìbàdàn lóyè sí lọ báàjẹ́ wọn màálù ni wá kí ìbàdàn ìbàdàn tá ti gbé lọ. ìyẹn jẹ́ nìyẹn o adúgbò ọlọ́run tó fi ẹ wá já míì àyà one إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم ẹ̀wà gbọ́n tí ànábìwá yìí sáwá sọ. aleyhi salatu wa salam. ńgbà tí ó jẹ́wọ́ tán fọlọ́hún pé èmi ò sọ bẹ́ẹ̀ o n sọ bẹ́ẹ̀ o nítorí sọ náà mo sọ o òun náà wàá fà wọn náà lọ́lọ́n lọ sàn pé àná àwọn wọ̀ síwájú ọlọ́run báwọn òun náà wàá wọ̀ àná padà síwájú ọlọ́run. ẹ̀kọ́ lẹ́rìn yẹn jàmá ẹ̀ ń bá rojọ́ mọ́ ọ tó rojọ́ pa ọ́ má fi bínú rojọ́ tiẹ̀ ọ́ jẹ̀bi báwọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé. tọ́wọ́ adélẹ̀ tá ni wọ́n á wọ̀ náà wọ́n wọ̀ padà sínú ẹjọ́ ṣùgbọ́n jẹ́ wọ́n farabalẹ̀ gbọ́ tiẹ̀ náà pé òǹlọ́jẹ̀ bi lára rẹ bíi pé ńlọ́kọ́fọ́ ọ létí ńlọ́kọ́kọ́ ń bú ọ ọ̀rọ̀ wa di gbẹ́ yín pọ̀ máa ń wo òun ọ̀jẹ̀ báwọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rojọ́ pé à jẹ́jẹ́ mo jókòó jẹ́jẹ́ mo jókòó n kò ba, ọ sì sọ báyìí mi náà sì sọ báyìí bó ṣe kò sá ní ọfọ lójú nù àbí pé bó ṣe di pé ń yọ ẹ̀kọ́ ẹ̀bù sí mi nìyẹn ó sì bú mi báyìí ó bú mi báyìí ó bú mi báyìí. àmì mi mà pé tí n bá ń fún lésì nǹkan ilé nu ọ̀fẹ́ wo náà ọ̀fẹ́ wọ nù. ọ̀fẹ́ tọ̀nà bọ̀ lọ́rùn pé èmi mà pẹ yìí ń bẹ èmi ò sínú àwọn èèyàn tí a máa pé kò sí tẹ́ẹ̀sì èmi yà á ṣe sùúrù fún torí mo mọ̀ pé ọba tó fi yín sípò yìí kò ní yọ̀rọ̀ yóò dàrú láéláé ẹ ẹ ẹ sì ní tepo bọyọ̀ torí ti yín ìbá ṣe sùúrù ká pé ọba fèsì ò sì ná tiẹ̀ ṣùgbọ́n pé òun náà ti fèsì àbó ti ná tiẹ̀ ọ̀hún ó abá ọ̀nà lẹ́yìn náà kò sàtì mọ gbọ́ létí mi ní à ah, ọlọ́run kù sẹ́ ẹ̀yin lẹ́bí wa ẹ̀ bí a fún dèdèrìn ẹ̀ tètè àgọ̀ ń èyí sọmọ tí ọ̀sẹ̀ mọ wá sunkún wálé tí wọ́n mọ wá tẹ̀lé lọ gbèjà ń ta ẹ̀yin lẹ́bí afa pẹ̀lú ògo ọlọ́run àti nígọ̀ pẹ̀lú ògo ọlọ́run pé ẹ ẹ tìrù yín bá bí ọ̀gọ̀rọ̀gọ̀ bàbá ẹ̀yin ní purọ́ mo fún tèmi ẹ̀ mo fún tèmi màá fún sánú bó ti bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kùsọ̀ ń pa yín nù mọ́yá àdàyókù sí la bó ti àwọ̀ sí rìn nù àìbọ̀ ọ́fíìsì rúrojọ́ má máa bínú pẹ̀lẹ́ sọ̀rọ̀. anabi yìí lánàá ẹ̀yìn tó a síbú òun fàáyín náà òun ìbá dúkà bọ́ọ̀ bá jẹ wọ́n ń yà ìbẹ́rù ẹ̀ ni wọ́n ti ibi iná ti dé yìí ọlọ́run o ọwọ́ rẹ ti tẹ̀ wọ́n aha ẹ o ti da intrasibu báyìí náà òun ìbá dúkà ẹrú rẹ ni wọ́n ṣe tó bá jẹ́ pé iṣẹ́ ìyà ni wọ́n bá ṣe òkùnkù ní jẹ wọ́n ń yà lọ́nà àbòsí. ẹ̀yàn ìbá pé jíǹde wọn bá ṣe ìyàbá ni fi tu fún wọn akékèké wọn gbọ́ wàá ń tagi firi láhùn má ṣe pé ká máa lọ fàínàkà àǹtàlẹ̀ àṣìṣù ẹ̀ akíìmù ìwọlọ́ba àṣìṣù kò sí ní tó bá ń yẹ ọ lọ́wọ́ wò akíìmù sì ni ọ tó bá ṣe nǹkan kankan ikíìmù ọlọ́run bẹ́ẹ̀ àwọn abá lọ́ba dè lọ́nà méjì báwọn ó dè ó dè ó dè yàn sọ́nà méjì báyìí fi yà ní yàn fi jẹ́ yàn kọ́ bá wọn sì pèpè kán mọ́ jìyà kò sì fà wọn pé dandan ìyà ni ó fi jẹ wọn tọ́lọ́lọ́wọ́n bá àdìgẹ́lá pé ọ̀kẹ́ ìṣàní jẹ wọn yà ọba ìgbà bá sọ pé ọlọ́run jẹ wọ́n yà pé ẹ̀hẹ́n ìṣá ni jẹ wọ́n yà ọba ọba bẹ́ẹ̀ lọ́lọ́run bá sísù ni ẹ bá ti fẹ́ kọ́lọ́run ó ṣe bí wọ́n ṣe máa ṣàdúrà nù lórí ọ̀tá àyè máa sọ pé ọlọ́run ìdábọ̀jọ́ ọmọlábàjá ọlọ́run jọ̀rọ̀ rẹ̀ ó dàrú àá ìwọ kọ́ ọ dáa ọlọ́run tó dáa lé pé à mélòó ni mélòó ni wọ́n sí tó a ní kí n máa bá tiẹ̀ jẹ́ àmọ́ pé n tó ṣe ṣe ọ̀dà ṣùgbọ́n tí wọ́n náà sọ ti pọ̀ jù ó sì ní máa bá ṣe ara mi jẹ́ ìwọ̀n àbàjẹ́ kò wá sí ìlówó ńlá yóò lówó pé ó fi àjẹ ntó mú ọ náà tó fi kọjá àyè rẹ wù tọ̀ọ̀dánù tọ̀ọ̀dánù dúró ní dédé ìṣẹ̀yà rẹ̀ àmọ́ sí pé yàtọ̀ fi jẹ́ ọ́ sẹ́yìn mi ọlọ́run ebi ń tíwọ́ náà sí mi jẹ́ ọ́ fi ó fi àjẹ́ ọ́ à ń pín kọ́lọ́hún parẹ́ àlámútàrà kéfà kọ́lọ́hún àlè mọ̀ o lè kẹ́lá àlámútàrà kéfà lórí ọ̀tá bó ṣe kéré àìdáàkọ ọlọ́run ṣàánú mi o má jẹ́ ìwà àlá o má ṣe mí fìtínà fún ọmọlàkejì o ọlọ́run ẹ máa wá fẹ́ jẹ́ fìtínà fún mi èmi ò má o bá mú alamtara kaifa bàbá kan ọ̀dà akóyàn báwọn ọlọ́run lọ́mọdé díẹ̀ tí ó mú báwọn. àwọn afáà ní bàbá nìkan yẹn alamtara kaifa kọ́mọ akẹ́lẹ́rì ẹnìkan bóyá nígbà lẹ́yìn ìgbà tó ṣe ọ̀tán olú ọ ni o ogbówó rẹ ni o kí lọ́ọ́ mà tó ti ṣe fọ́lọ́hún tọ́lọ́hún ló ti hádànù fún ọmọ abẹ́ kọ́lọ́hún tó mú ẹlẹ́sẹ̀ tó ti lóhun ti forí jìn. ebi náà fi dá mọ̀ sọ̀rọ̀ ẹ bá kú láì dá ní mùsùlùmí ni o pé mùsùlùmí ni wọ́n á kú láì dá ẹ mọ́tò láì dá mọ́ ìgbà tí ó kù tí ó kú láyé ẹ mọ́ tó bá kú láyé bẹ́ẹ̀ yóò kú gẹ́gẹ́ tí ó kú lọ́wọ́ túbá lọ́nà máa ló ń gba túbá rẹ̀ ọwọ́ tó ń pé o tó ń sẹ́ ọjọ́ ọ̀dà òṣìṣẹ́ lọ́ọ̀ bá wọn. bẹ́ẹ̀ a fẹ́ pa kú tó fẹ́ tó bá débi tó gbé sàdúà sàdúà fún pé ọlọ́run bá ń kó sínú bá ń sàdúà ìsín báàkì yìí tí bá ń bábà yìí lọ yóò kàn parẹ́ wọ ọlọ́run èmi ti yọ̀ǹda rẹ o ṣùgbọ́n gbà ń lọ rẹ o má jẹ́ orí mi fìyà jẹ mọ́ o wò ó sínkún ọlọ́run ó gbà mú tọrọ ọfà lọ́lọ́ lọ́nu àìmọ́ àìmọ́ dákun ìyàn ká máa fi ọwọ́ lu ẹ̀yàn ọwọ́ lulẹ̀ wọn jọ bá tututu náà lè jẹ́ pé kò tún kò fẹ́ kán tó ṣe ọ̀tán náà kìíta náà ti ń wà ńbẹ̀ náà kìíta náà ti ń bẹ ńbẹ̀ inú bínú bínú ti wà ńbẹ̀ tó bá jẹ́ pé kò wá sí inú níbí ní ńbẹ̀ yìí lọ́rùn lẹ̀ máa bẹ lọ́rùn tiẹ̀ kó lọ́rùn lọ ìfẹ́ yẹn lágbájá gbọ́n gbó yàmá ìfìlà ìfìlà bá yẹ gbọ́n gbó jàre. wọ́n jọ̀wọ́ gbó ni o. ẹ̀rọ ẹ̀yìn ẹ̀ ní ìlànà òun ti gbẹ́sẹ̀ lé ọ̀rọ̀ lágbájá òun gbẹ́sẹ̀ lé sọ́nà ó kó mẹ́wàá hùn ẹ̀ ń gbẹ́sẹ̀ lọ́rọ̀ sẹ́wọ́n náà ò ní pọ̀ lójú kan náà èrè lábẹ́ jẹ́ ìjọba pẹ̀lú jùgẹ̀ náà fàlọ́rọ̀ lọ́ máa bá tiẹ̀ lọ ọlọ́run kọ́ lọ́run kọ́run balẹ̀ pé mímú ni kó mú kó mú fún wọn. kò ní ọ̀rọ̀ lọ́ ń tiẹ̀ máa wọlé fọ máa máa fọwọ́ lulẹ̀ ọlọ́run máa ń tí ó ti fún ju bí wọ́n ṣe rò lọ. àwọn afáàní gbólóhùn tọ́lọ́ ń sọ yìí tí ànábì Ìsá sọ yìí jáde ìní pé intrasibu fàyínà òun wọ́n ní ẹ̀ ni pé an tuqaddira lahum ma yastayquna an yu'asabu alayhi fa innahu ibaduka ìyẹn ni pé tó yẹ pé ìwọ Ọlọ́run ti kádàrá tí wọ́n è e jìyà ìwọ náà lọ tí lu tí wọ́n ó ṣe tí wọ́n è e jìyà kálẹ̀yìn ti wà ẹ̀yìn ò lè ìbádùkà ní wọn ẹrú rẹ ni wọ́n ṣe kí la gbọ́ yé bẹ̀rẹ̀ jàmá agbọ́ yé pé gbẹ́sọ́rọ́ máa fẹ́ yóò yẹ kọ́rọ̀ sẹ́tì èjìyà fún. ọlọ́run ìṣàbà alábòsí ni ọlọ́run sì ní rọ iṣẹ́ ìyà fún yàn láyé kọ́mọ́sí kó ti ṣe nǹkan kankan ni. ọmọ ẹ̀dá ọ̀sẹ̀ àtọ́fà yọ̀rọ̀ àṣẹ wẹ́rẹ́ tọ́lọ̀ ń bá wa mú gbogbo èèyàn máa dọ́dọ̀ lẹ́bi pé ẹni rí ọlọ́run báyìí yìí máa ga o ó sì wá mú torí pé n tó ṣe ọ̀hàn sí wa n tọ́lọ́ wọn àṣẹ ni pé yáà jẹ́ ó ṣe ìtì ọ̀hàn sí gbogbo ayé tọ́lọ́mọba wa mú tẹ́lẹ̀ pé ah, ọlọ́run ọ̀tí ah, dàbà wọn ni máa mú àmì ìkọlù àwọn ẹni ọlọ́run ní ìkọlù fẹ́ gbalẹ̀ wọn. n kò bá ṣe tán tẹ́lẹ̀ pé ọ̀fẹ́ rí òde ayé pin tí ọ̀fẹ́ máa ń ti lọ láyé mọ́ yóò ta gàgà lọ bí nǹkan àwọn ẹni ọlọ́run ẹkọlù wọn kíní kan mọ̀ gùn láì pé ká má sóògùn mọ́ gbogbo ẹni tí bá ń sóògùn láyé táǹdàánú bẹ́ẹ̀ jẹ wọn yìí máa hù wọn. wọ́n máa wo kankan ni. àmọ́ kan wà tẹ́ pé bí wọ́n rí ẹgbẹ́ wọn wọn ò lè kí lóru ìyọ́dọ̀ bá yẹ fẹ́ gbẹ́ rẹ̀ níbi tó ní tẹ̀lé bá dé tọ́wọ́ rẹ̀ báyìí bá nǹkan dànù <laughs> gbogbo ìgbọ́ ọmọ ọmọ kan bẹ́ẹ̀ ń dọ̀rùn lólótókó mft mo fò lóso koko ẹ ń bá dàgbà ní ọmọ ẹ ń bá dàgbà tó jẹ́ bí onímọ́tò èyàn ọmọ ẹ ń tà wí kò jùlọ sọ́nà sọ́nà báyìí lọ káfẹ́ kí yín yóò kì í lẹ̀ yóò bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà oòrò òsìlẹ̀ wò yẹ àmọ́ bọ́lúbà àmọ́ bó ṣe rí nǹkan jẹ̀nu ọ̀hún kò báyìí kàkọ́ mọ́ parí láyé yọ pa bí má sì té ẹ lọ́ọ́ mú báyìí ló dẹ̀ fúfù ni àkànlẹ́yìn má fi tí gànà ọlọ́nu ẹ̀ẹ́ ńgbọ́ lọ́hùn ó mú ìbọn náà ń pa ìbọn mft kò ju bọ́ọ̀rọ̀ báyìí lọ ó burú jù ọ̀dà ọwọ́ alérò lẹ́yà gbẹ̀yẹ pé bá ti rí báwọn olórí ibú ọ̀sán àjọ sẹ́yìn rẹ̀ ìbàlẹ́gùn tó bá lé ní arábàdàn sí i gbogbo àwọn géńdégéńdé tí a tó jùlọ tẹ́lẹ̀ gbé kọ́rùn wọn àwọn àwọn tẹ̀lé tó gbé ó ti ó ti ó dé lórí ibú ọwọ́ adalẹ̀ lójọ́ kan ní di kan lé kí o wa lọ́wọ́ adalẹ̀ lù ń bẹ̀ wọ́n ń pè nìkan ní bàbá wín ọ̀gá ẹlẹ́sẹ̀ lòun ọmọ olówó lòun bàbá rẹ̀ làgbà ẹlẹ́ran àbàdàngbà náà bàlájídé òun ti wá kọ́ bi tí wọ́n gbé ń kọ́ ẹ̀sẹ̀ ó ti kọ́ lẹ̀ wíyẹn ni wọ́n kọ́ lẹ́sẹ̀ kò náà ju pẹlẹ báyìí lọ ṣùgbọ́n tí ọlọ́run bá kádàrà pé yẹn lọ ìyẹn lọ́ọ́ rí sínú ní ní alìkíámà ní ọ̀rọ̀ agbalẹ́sẹ̀ kan báyìí agbalẹ́sẹ̀ kan kéré báyìí yọ̀rọ̀ sínú alìkíámà ni bàbá wọn yẹn ń pè òun ti lẹ́wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n bayamufọ wa ama fa dugbo rẹ̀ ni lọbọ wa dalẹ̀ rú mbẹ bẹ́ẹ̀ ni sẹ ma se ni pé tafẹ́ kan rú wọ́n lọ dó síbẹ̀ àwọn ọmọdé lọ dó síbẹ̀ ọmọ tí bá ń lọ títì lọ́mọge wọ́n bá pé kọ́ wá wọ́n bá gbé lọ́kọ̀ lágídí tí wọ́n bá bí ẹnìkan dáa pé ẹ má gbé lọ wọ́n jẹ balaba àyà lọ́mọkà bá ń bọ̀ njọ́ yẹn lálẹ́ alẹ́ ni o àwa sì bẹ́ẹ̀ nu ilé ké o wọ́n ní ni wọ́n ní ẹ mo fún wa jókòó lẹ́gbẹ̀ẹ́ nílò nílò tí kan mu ti lẹ́gbẹ̀ẹ́ títì gbanika lọ pọ́ ọmọ yẹn kọ́ ọmọ mo bá sáré kó sínú ṣọ́ọ̀bù oníbúrẹ́dì kan ní a bá ń wọ ńbẹ ayuba taba baba àwọn irun lé pé mo fún dàlẹ́ rú o kò má dà lọ kò mú ba lọ ó kà ń bọ̀ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n mo wá rẹ̀ ẹnìkan sọ fún mi fún pé baba àwọn ibi ni baba àwọn bọ̀ baba àwọn bọ̀ ọmọkùnrin kan bò kó ń bí ni sálàkè wọ́n ń pè é òun lọ lọ́fẹ́ wa ọkọ̀ láti máa sá lọ àwa ti abọ́ títì gbà yẹn àwọn gbàtà tí wàá wà náà bá bọ́ títì máa ń pè páàkì páàkì páàkì páàkì pé ò lè wá ò lè wá ò lè wá tìbátàrí páàkì bí mo fi ṣe gba tíánì nìyẹn bàbá mi náà ti jáde bàbá bàbá sọ pé kọkùnrin yọ páàkì báyìí ó ti abọ́ náà kọ̀ǹgbà yẹ ó sì ń páàkì àṣeyọ́ lọ olórí ibú ọmọ ń bẹ o ọ̀n páàkì kí bàbá mi lọ kọ́ lọ yaba tó ṣe ń jọ ọ̀sẹ̀ kọ́kọ́ nìyẹn ọlọgbé àwọn tó wá kùnà ọmọ rẹ̀ tí ò lọ oníkà máa gbẹ́ lọ sí gọ́lọ̀ nínú ọgbà rẹ̀ wọ́n máa sún ẹ̀dá tàlẹ́ wọ́n á ní dùyà fún wa mú fún ẹ̀dá wa lọ gbogbo ńlá wa wá gbà wọ́n láàárọ̀ àmọ́ òsì bí wọ́n ṣe rí nìyẹn nǹkan bíi dán tí bá ti ń bẹ lọ́wọ́ ẹ̀dá ọkàn ò ọkàn ò lọ lè mọ́ wọ́n máa wo gbogbo èèyàn bíi kí wọ́n á tún máa pé àjànú gbogbo ń bẹ́ẹ̀ ẹ̀yin ó pẹ̀ ǹjẹ́ tó da lóhùn ọ̀gá máa ń ṣe mọ́ ìpè kọ́ kí èèyàn má ti débẹ̀ lọ́dà ọ̀rọ̀ sànú wa o. pé kọ́lọ́ ń sọ nínú ara rẹ̀ pé wà láyé ẹ̀sìn lómùrọ̀ bùkà àhàdà ọlọ́run kò ní sàbò ìṣìyàn èèyàn ní kọ́ yẹra ẹ̀ wò tọ́lọ́ máa ń ṣe ọba kan yẹra rẹ̀ wò gbogbo tí máa ń sèyàn bí àrító wà láì kọ́ tẹ́kì ara ẹ̀ wò tí máa dẹ̀ tẹ́kì ara ẹ̀ yóò bá yóò gẹ̀ẹ́tì ẹ̀ ròǹtọ́ ń rò sọmọnìkejì ròǹtọ́ ń sọmọnìkejì ibi ò ti lágbára lórí àwọn kan kí ló ṣe sí wọn ìyàwó rẹ tọ́lábà lórí rẹ kí ló ṣe sí ọmọ rẹ kí ló ṣe sí àbúrò rẹ kí ló ṣe sí ogún ológun tó jẹ mọ́ra wọn. bí wọn kò sì jogún èyí tí wọn ti jẹ fún ọ kọ tí wọn ti jẹ ẹlẹ fún ọ ẹrí nìsín bẹ́ẹ̀ ni wọn ti ní nǹkan jẹun nìsín tó ti rí ọmọ ta ṣe gbogbo ilẹ̀ táwọn ńlẹ̀ ti rà gbogbo ilẹ̀ tí wọn ti sanwó rẹ̀ yọba bọ́ọ̀lù bẹ̀ pé bàbá àwọn ló níbẹ̀ ọlọ́run ti bá ní tó nàìjíríà ṣe ni yóò ti lọ ra àwọn ọlọ́pàá pa pé òun fẹ́ ṣiṣẹ́ ẹ má pè é má dáhùn o àwọn ọlọ́pàá sọ fún yẹn pé àwọn ò lè lọ ọbẹ̀ ìgbà yẹn ọlọ́pàá rí pé ọ̀rọ̀ ọ̀lẹ̀ ọ̀jẹ̀ mọ́tò ọlọ́pàá ẹ̀ máa ti bẹ̀ gbé wá sí nígbà máa bẹ́ẹ̀ dànkan rú nìyẹn wọ́n á ní ọlọ́pàá ìdásọ̀rọ̀ ọ̀lẹ̀ irọ́ ni o bí ìbá dásọ̀rọ̀ ọ̀lẹ̀ ṣèwé tó dá sí kékeré mọ́ tí wọ́n mọ́ fàjẹ̀gbọ̀n ẹ̀yin ò sí kọ́kọ́ kó wọn náà kẹ́ ẹ lọ kó wọn lọ́tọ̀ lọ́kẹ́ wá kọ́ lọ kóòtù wọn làwọn náà ò lè kú àwọn náà ò lè á kú òótọ́ sì nígbà míì ọlọ́run mọ́jà mọ́jà gba kókúkú mo ti ha gbolé hàn lọ mo ti gbogbo wọn bá ń tiẹ̀ tí wọ́n ti bá wọn ti ń gbalẹ̀ ńlẹ̀ tí wọ́n ń gbé sépè lọ́tò gbé sépè lọ́sí sẹ́gbẹ́ náà ó bímọ bọ́bá eléyìí bá bá yí tí máa ń bá yí inú ayé ṣé wọ́n ò ti gbé nǹkan búlẹ̀ fún ẹ má fi èrúgbà bùkún o bẹ́ẹ̀ bá lágbára láti gba nǹkan ẹ má gbà á ọlọ́run ìjọba o ìmọ̀ ìmọ̀ dé nígbẹ̀yìngbẹ̀yìn Ah, nínú àyà yìí ayé ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ yìí pé ẹni bá yọ nǹkan kan ṣe yorùbá lẹ́nu bá ń yọ lẹ́ẹ̀dà òun abẹ́ni ọmọ yọ ṣe ẹ̀ ń bá ń ṣe nǹkan kankan tọrọ pípa àwọn ka ntọ́nà òfin ìṣẹ̀lẹ̀ àní wípé yáàdé ó sì ṣe síta. Si bọ́mà pákéjì kò ní ràn yóò sì ṣe síta tọwọ́ fi wá tẹ̀ tọwọ́ fi wá mú mọ́ta. wọ́n ní ká wo ayọ̀ ọlọ́nkan tọ́lọ́ ní fàyín tẹ́wà láwọ́ fáálámù ànàmá yòrídù láwù áyù síbà ń bì bá dídùnú bìhí fàyín tẹ́wà láwọ́ táwọn kan bá kọ̀ tí wọn ò gbọ́ wá sí ìwà nábì tí wọn àgbọ́ wá sí àwọn àfáà tí gbowó àti ọ̀dàpadàra wọn tí wọ́n bá kọ̀ fàlàm lọ́mà ànàmá yòrídù láàwù áyù sí ibà òun bí báàlì dùnú bìyí èmi ní ǹjẹ́ wọ́n gbà tí wọ́n bá gbà wáàsí tí wọ́n bá lòun tó wọn kí wọ́n lò wọ́n dẹ̀ ń ta sàn ò mú jẹnu ìwà abú ń bẹ tó ti ṣe pamọ́ láàfin ní jẹ́ ó gbà wáàsí kò ní í ba lára mu kò ní lè háyàwó ẹ̀ kò ní lè dárun mọ̀ sí kò ní lè máa kírun déédéé kò ní yé wọ́sọ̀kòtò ńlẹ̀ torí pé tó bá ti ṣe gbogbo eléyàn yóò mú jẹ nìyẹn ó dẹ̀ ti ṣe tí òfin ní múyà jẹ. ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ń kọ̀rọ̀ ní ìfijé wọn gbà. ẹ nǹkan jàmá àṣepẹ́ ọ̀gbàtà ọlọ́run àṣekè ṣe gbọ́sẹ̀ yẹn ọlọ́run kọ̀lẹ́tọ̀ sí kẹ́ni kọlọ́ọ̀ má yọ wá nù kẹ́ ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́ ń sọ ní sọ́ọ̀tù sọ́ọ̀fù ayàkẹ́ karùn-ún tọ́lọ́ ní fàdà máa ságú àságà láwùkùlùbà wọn. àwọn kan wọ́n ságà ẹ̀rí tamani ságà sí ní mujarradu nìyẹn gairu mazid kò lékún bá wọn. ságà ọ̀sẹ̀rí fún rẹ̀ lọ́sẹ̀rí tábẹ́ sọ́ọ̀dì masidu bí arúfẹ́ wáyé bí amsati pé àságà òun kọ́ sẹ́rí mọ́ wọ́n sẹ́rí ẹ̀ ni òun kọ́ fẹ́ sẹ́rí wọ́n sẹ́rí ẹ̀ ni àmọ́ bọ́lá máa ń ṣáájú àwọn ni à ń kọ́kọ́ sẹ́rí asagala okuruba òun ọlọ́dún òun á sẹ́rí wọn òun á di pamọ́ láì máa fi ṣàwàdà yìí pé ẹ tọ́lọ́hún yìí gan òun ló mú yàn mọ́lẹ̀ tí òjé yàn ó ti ga kárí pé yàn ajálù sùn náà ni òun bá ti dolówó gbogbo àwọn tí ọ̀já lù súnà tí wọ́n mu tí kì í sí gbogbo wọn lọ́wọ́ súnà ọ̀kọ́ ó sì bá ọ ẹlẹ́yà ọ̀rọ̀ máa rò yí pé jẹ̀lìbábà àrùn ló kó sì bá ń pé àti bá ṣe jẹ̀lìbábà yìí jẹ̀lìbábà tẹ̀mí dé tẹ̀mí dèèyàn mọ́lẹ̀ yìí gbogbo àwọn bíi ẹgbẹ́ ìhun lòun mọ́ bẹ́ẹ̀ ọ̀nà àsùnwọ̀nì ọ̀nà kìíní kan ọlọ́run ní òun àṣàgàrú ọ̀nì bẹ́ẹ̀ ọ̀ àbóde nù lé ọ̀nà ọ̀ wà lọ fi wàhálà rẹ̀ lówó náà tari bàbá jọ lọ́run ṣe àmọ́ bọ́lọ̀ ni ọmọ wàrà rẹ kì í pé dà man ana ta mi ọ̀dẹ̀ sàánù mi mò kírun mo sí mo háyàwó mi kò tòkòtò èmi owó wo bàbá bàbá mi sọ fún wọn ọlọ́run tó mi tó yẹn ebi ńlá ebi e, àti bá àti bá nínú wa ní bàtí bàtí wà ń kálẹ̀ pé èyàn méjì ẹ̀dìdé òkè ẹnìkan wọ́sọ ọmọlúàbí kọ̀wọ́sọ yíbò kọ̀wọ́sọ yẹ̀wúdí ọwọ́sọ ọmọlúàbí ọdẹ́fìlà ọ̀dàrún màsí ṣòkòtò ọ̀kálẹ̀ òun bá òun ẹnìkejì òun wọ́sọ yíbò abápè ní ara mẹ́kúá wà bí nǹkan kòkó lé níyàn ní ọ̀sìn kọ́là yìí nínú ewì kòdẹ́fìlà ṣòkòtò ní bí ṣòkòtò jàgùdà yìí tí ó gbé sẹ́ni ọ̀rùn ó tó fi black shade sójú káwá kó ìdáde pé ọ̀la gbogbo ẹ̀yìn tẹ́ ń bọ̀ yìí ẹ máa nàkásẹ́ ni ọlọ́run náà mi jẹun dúró yìí ẹ nàkásẹ́ ni ọlọ́run. mẹ́sì lẹ́n tó kó sẹ́ni ọ̀rùn yẹn bóyá ọkàn rẹ̀ sì mọ ọjọ́ kan ti ń lọ bóyá ẹni tó sì ṣe gbogbo tí ń bóyá ọkàn rẹ̀ ọ̀dà ṣùgbọ́n lójú ojú lára àtàmọ̀ àti mẹ́lọ́kàn pé ẹ máa nàkásẹ́ ni ọlọ́run ṣé bí a bá kó mẹ́wàá jáde sáré nìkan ṣe ṣe mistake mọ́ ara yín léwu. wo jẹ́ wọ́n mọ̀ lẹ́ni ọlọ́run sọgbọ́ gbogbo ike òbúta máa ké sínú pé ẹyin bẹ́ẹ̀ yàn dáná mà sí bẹ́ẹ̀ yàn ṣe kínní kan ẹlọ́nlọ́ tí ń sẹ́wọ̀n ẹ inú inú ẹlòmíì tí ò ṣe gbogbo rẹ̀ yẹn ọdà máa múnú. bóyá bá ṣe náà inú máa wá kí kan ní ìsìn eh, pè ní o bppp ló pè ní o bcc ló sì pè ní o kọ dálẹ̀ kọ wá ní símbọ́ọ̀lù ẹgbẹ́ yẹn rèé ẹ̀ ń bá ti bá nu ẹgbẹ́ yìí o inú àbíṣe yunifọ́ọ̀mù yẹn ń pè yẹn yunifọ́ọ̀mù tó ní yunifọ́ọ̀mù tẹ̀jọ́ dá tẹ̀jẹ́ pé bá ti wọ̀ báyìí wọ́n ní ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ rẹ nìyẹn kí ẹnìkan wá ẹgbẹ́ ẹnìkejì rẹ tó jẹ́ pé ẹ fi pípọ̀ pípọ̀ lẹ́ẹ̀fi jura yín lọ pé ọmọ ẹgbẹ́ mi pọ̀ ju tiẹ̀ lọ irú ìbúdàmọ́dì yẹn kí ẹnìkan wá lọ rí wọ yunifọ́ọ̀mù ẹgbẹ́ mi kọ́ wá ní inú òun báyìí wàláì wọ́n lọ mẹ́mẹ́ ẹ̀gbọ́n yẹn ló ń wà tòun tó ń wà ìkò nítumọ̀ o sẹ́nu rẹ̀ ó dùn sí kéèyàn jẹ́ ẹ̀yìn apc tó di kọ́ ap tó di kọ́ ni ṣùgbọ́n gbogbo campaign pdp ń pèsè ńbẹ. níjọ́ tí wọ́n bá ń ṣe ti apc kò ó sọ fún wa pé wàláì ẹ̀yin lòún dìbò fún yìí sọ tinú tinú tòótọ́ ni pé òun yẹn ṣùgbọ́n ẹjọ́ wọn lọ bẹ̀ yẹn ṣé wọn ò ní fi àdá. nígbà téèyàn wá rí báwọn sọlọ́n láwàá ṣèṣe pé ọgọ̀ jẹ́ jọbi tó ọba wà sọgbọ́ jọbi ọba wà jọ mùsùlùmí gan ká mọ̀ pé mùsùlùmí ni ọmọ jẹ́ cid mùsùlùmí cid ni ìwọ̀sọ̀ cid wọ́n á pé ẹ̀yẹ̀ fúnlẹ̀ o. Jonathan ló ń wo kò sẹ́ni tí ó jiyàn fún bó ṣe rí bíbẹ̀ tí ń wo yín o òun èsè mùsùlùmí o kódà Jésù ni òun sìn o ó ti ó ti rìnrìn bẹ́ẹ̀ ìwọ náà wo ṣe rí ìwọ náà wo ṣe rí kò sí ní tí mo lè ṣe ọmọ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n ṣe rà lẹ́ńdẹ́ pé wọ́n ah, ah, gbà áà mùsùlùmí eléyìí ẹrùbani irun ni òkun jádùn ẹ̀yìn ló dé fìlà sí i asọ̀rọ̀ làbílẹ̀ ṣòkòtò ní ọ̀kánlẹ̀ yìí wọ́n ti mẹ́ntì máa rí báwọn. sọ̀wárí gbogbo ẹni tí wọ́n wá rògbò dáa jùlọ fìyẹ tiẹ̀ pamọ́ báwọn. okumu láàyè fi àfọ àyìnà ìdájọ́ ọlọ́run ẹnu yẹn ni máa fi sí. bí ẹ bá ṣe tọ́ ọlọ́run tọ́ba rò pé kò dáa tó ọlọ́kàn ọlọ́run wọlé yìí náà yóò àjọ dáa jù ọlọ́kàn. kẹ́mi ẹ̀ka ní ìsìn kọ́ kágbé ẹ̀fọ́ kani ní ọlọ́run náà méjèèjì sóhun àkóńgélé ni sẹ́tì mọ̀ pé òǹgélé kẹ̀rí ó lè jẹ́ pé wákàtí márùn kì í pa á jẹ ẹ̀lẹ́ àlè máa parun jẹ sẹ̀pẹ́lẹ́ àmì ń bẹ ẹlẹ́yà ó sì ní ti ń parun jẹ ìdíjí ìgbà àti sábàrà yìí sábàrà yìí aráyè kí n dédé olùsì yóò ti nọrù dénú jáde ṣùgbọ́n n kò tilẹ̀ wà nú aṣọ ọ̀wọ̀ ẹnìkan ò mọ̀ yẹn mọ́ àbí. àǹtẹ̀tẹ̀ ah, mistake lọ tọ́ka sí oníkèrè yáyáyá. ẹ̀sùn kò ń jò. ẹ̀sùn kò ń jò ìwé àlà. n táwọn wí ni pé ẹ má jà tanra wa má jà tanra wa tọ́wọ́ yìí fà ṣe ìjà ṣe níparí wẹ̀yìn tẹ́ pẹ́kẹ́ tó dé wọ́n fa nankali kan pàṣẹkẹ́ bu ẹyẹ kábọ̀ àmọ́ lọ́nà kàdé yẹ ọlọ́wọ́ sì gbà níta bá débẹ̀ ni pé Buhari ó ti dàrú orílẹ̀-èdè Nàìjíríà ká máa ṣàdúrà pọ́lọ́n jẹ́ orí ṣe àkọ́kọ́ nù àdúrà kejì gbogbo ẹ̀ máa fẹ́ di lọ́wọ́ kọ́lọ́n kú wọn lẹ̀ àdúrà kẹta ètò àná ọ̀dà ń bẹ̀ ọwọ́ asọ̀ntà àná ọmọ kejì mẹ́ta àmọ́ ké alamtara kẹfà mẹ́ta ìlàfíméjì nàìjíríà akásóse ní ìsìn náà akásóse ní ìsìn náà torí àwọn tí o ti ìbánisílẹ̀ kan ẹ farabalẹ̀ ẹsẹ̀ alámútàlá kéfà mẹ́ta jẹ́ẹ́jẹ́ ẹsẹ̀ ilé afi méjì jẹ́ẹ́jẹ́ iná àtẹnà mẹ́ta ẹsẹ̀ jẹ́ẹ́jẹ́ kọ́lọ́n ọ̀sán àánú wa ló léde Thank you. ọlọ́run gbà ó. kíṣẹ́ẹ̀tì tí a pè ní àdánwò ara ọkùnrin òun ti jáde tara obìnrin òun è jáde ká gbìyànjú ká ní sọ́bìnrin lé tara obìnrin rèé o tara obìnrin tara ọkùnrin náà ń bọ̀ tara obìnrin rèé o ẹ bá ká ká ká ní kàn bẹ́ẹ̀ o ọlọ́run sì rọrùn o.